ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم فذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتولى عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. alhamdulillah. àyìn ọlọ́run agbé ògo fún ọlọ́run. alhamdulillah. àkí ọlọ́run àyìn ọba náà. alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọba tí ó yọ̀ọ̀da ìkó di àsìkò yìí ọba náà la dúpẹ́ fún. alhamdulillah. kò ṣe wá ní ẹrú tí ó máa dúpẹ́ kó máa ṣe wá lẹ́rú aláìmọ́. àmín. gbogbo bàtà àbá ń dúpẹ́ orí síwájú ọlọ́run ọlọ́run kó máa ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ìkẹ́gẹ́ ó jẹ́ ti aṣíwájú ẹ̀dá ànábi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà bá wa ara alẹ́ ànábì bá àdápadà sí orí rẹ̀ ọlọ́run ṣe ní ohun tá a jẹ lérè níhìn ayé ní kọ̀kọ̀ sàárẹ̀ àti ní gbangba kìyàmà àtọ̀rọ̀ fún gbogbo àwọn ẹni tí wọ́n fi ìmọ̀ ṣayé láǹfààní gbogbo àwọn ìmọ̀ mi máa máa wà fàáfà gbogbo àwọn tí wọ́n jẹ́ olóore ayé níbi dúkìá wọn tí wọ́n ti bọ́ sàkíyàmà ọlọ́run ọba wa kẹ́ wọn àmín. ọlọ́wọ́n bá wa gẹ̀ wọ́n. àmín. bá a yọ sí àbọ̀ bá wa ṣe wọ́n lẹ́rú tó pé lọ́kẹ́. àmín. ní ṣe wọ́n lẹ́rú tí ó pé lọ́jẹ̀ níyà. àmín. ọ̀làjìlá ilaha illallah bàbá imam Mujahideen Danmaya Allahumma ṣàbá akẹwọn gẹ. àmín. bàbá wa Arídìgbà jẹ́lì kìyàmọ̀ àdá fún wa. àmín. bàbá àmàlẹ́ alhaji Mas'ud Arídìgbà Allahumma bá ṣàbá akẹwọn gẹ wọn. àmín. bàbá wa akọmọkéwu màmá wa jẹjáre ajá Fatima Allahumma pàápọ̀ kẹ́. àmín. bàbá wa alhaji Mustapha Gbadamasi ayọ̀wọ̀ Allahumma ṣàbá akẹwọn gẹ. àmín. àfa wa Qamaruddin Hussein Allahumma yọ́nù sí yàbọ̀ wa. àmín. wa Safiyullah Hamza àfa Mufaddal Atik. Abdul Jalil Thabit ọlọ́run pa án pò kẹ́. àmín. àwọn tí wọ́n bí wá ní baba níyà àti wọ́n ti bọ́ sal kìyàmù jẹ́ kìyàmù àdá fún wọn jẹ́. àmín. láti la ilaha illallah àtọ̀rọ̀ fún baba wa alhaji Zakariya Seif Warikoshi tí àwọn ọmọ wọn tí wọ́n gbé tó yìí kalẹ̀ ọlọ́run jẹ́lìkì àmọ́ ọ̀dà fún wọn. àwọn ìyá tí wọ́n bá wọn lò tí wọ́n ti lọ jẹ́lìkì àmọ́ ọ̀dà fáwọn náà àwọn tí wọ́n kù ń bẹ́ẹ̀ ọlọ́run má wọn ṣẹ́kù dáràn ọ̀là àti la ilaha illallah àwọn àtọ̀lẹ́yìn àwa tọrọ fún bàbá wa ìmáàmù àgbà samahatu shele imam alhaji hudhaifa hamza. atala Allahu baqahu wa haqqahu Allahu bi hirsihi wa sallamana Allahu jami'an min kaydi limakirin. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kọ́gbà bẹ́ẹ̀ àìtó tó wọn sí máa ṣe wọn lọ́dọ̀ ní tí ń fẹ́ wọn. àmín máa padà sún lọ́dẹ̀ tí ò fẹ́ wa. àmín. èyí tó ti dá mẹ́jọ di ìbàjẹ́. àmín. ètò kó díẹ̀ káàtó ọlọ́mùbá fi ṣètò. àmín. nínú ọgbà àwọn ìjọmọdé oríṣi jẹ́ kágbàlagbà oríṣi. àmín. wàhálà àwọn eléré tí wà kálẹ̀ jí ìyá ọlọ́mọdún wọn lọ́rẹ̀. àmín. dábàkì àwọn ọmọ pọ̀jù tiwọn náà lọ. àmín. aláàyè méjì dọkítọ́rọ̀ alhaji abdulrahim shitu thani. àpọ́lá allahu umrahu. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀. àmín. ọba tó pẹ̀lú wọn tí fi ń gba ṣíṣe ọlọ́run má yẹ fún wọn. àmín. ọlọ́run má kún wọn lápá ọlọ́run má ṣọ́ wọn lálọ́ àti lábọ̀. àmín. ọlọ́run má jẹ́ wọn dára ayé o. àmín. má jẹ́ wọn dára ìjọba. àmín. ọba àbò lọ́lọ́run bá a fà bọ́ fi bọ̀ wọ́n. àmín. wala ilaha illallah gbogbo ìgbòkègbodò wọn tí fi ń dá àti fi ń dùn ọlọ́run má yẹ fún wọn láyéláyé àmín lẹ́yìn náà tọrọ fún àwọn ọmọ bàbá wa alhaji zakariya seifo àríkọ́ṣe ọbẹ̀ látọ̀dọ̀ bàbá wa alhaji abdulrazak fìdọ́dọ̀ bàbá wa alhaji abdulmujib alhaji wa muhammadu yaqub fìdọ́dọ̀ bàbá wa alhaji wa abdulfatah kárí gbogbo wọn bẹ́ẹ̀ àtàwọn obìnrin nínú wọn tọ́lọ́run ṣe wọ́n ní sábàbí dáadáa fún bàbá ọlọ́run àbẹ̀ ọlọ́run afọláàkọ́ ń ṣe ẹ̀bẹ́ ẹ má yẹ fún wọn láéláé àmín ọba tó fi wọn sọ bàbá àti ìyá lórúkọ rí ọlọ́run fọmọ fún wọn níyì àmín fọmọ ẹgbẹ́ àwọn náà ga àmín má fọmọ tẹ wọn má fọmọ tí wọn gbogbo èyí táwọn náà ń ṣe yìí ohun tán fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọn lọ́wọ́ àmín ìlà ìlọ́lọ́ má bà dúkìá wọn jẹ́ má bòwò wọn jẹ́ má sọ wọn dẹ ní àná àdánwò àdánwò tí mo ń bá yàn téèyàn téèyàn ń ká sẹ́rí tí ń fẹsẹ̀ jẹ́lẹ̀ ọlọ́run mọ́jọ bá wọn lẹ́yìn ọlọ́lá ilaha illallah alájẹ́ kan ṣe ọlọ́run àwa tọrọ síléeṣẹ́ Sunna TV Yorùbá ọlọ́run o àbẹ̀lẹ́ ni afọlá kan oṣù ẹ̀bẹ́ ọlọmọdà wọn láàmú wọn hàn wọn léèmọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ ọkùnrin wọn obìnrin wọn jẹ́lé wọn máa rojú jọ́nà wọn máa gba ìlú file tiwọn náà láyà balẹ̀ má jẹ́ wọn máa dààmú má jẹ́ wọn máa fìtínà ọlá àti la ilaha àwa tọ́ fún gbogbo àwọn àfa àwọn imam tí wọ́n ń kọjá láàyè yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọbàlá ká ìwọ̀n jẹ́ mọ́dé tó wọn rú jẹ́lé wọn rójú jọ̀nà wọn gbáyé ọdún tọ́lọ̀ ṣe ìfẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́mọdé ó dìbàjẹ́ ọlá àti la ilaha illallah ọlá àjẹkànṣọ́ àwa náà ọlọ́run mọ́jà tẹnugbó lọ bí ọwọ́. àmín. mọ́jà àtòjú ayé mọ́lẹ̀ ẹ̀gún ayé ò ní gún wa tètè ayé ò ní jẹ wá odò ayé ò ní gbé wa lọ ẹni títí ẹ bàjẹ́ tí ń wé èèyàn kúnra mọ́jọ kúnra mọ́ tiwa ẹni títí ẹ jábọ́ kò ní na ọgán tiwa àgbọ́yé fáàmù òdodo ọlọ́run yọ̀dẹ̀ fáwa náà ìmọ̀ àmọ́ lò léyìí tí gbé ìsìláàmù ga ọlọ́run yóò dé fáwa náà kó wa máa ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ ọlọ́run mọ́jà àjọra àrójú ọlá ìpín méjì ọlọ́run. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àásùn sùjọ́ aláwòrán bí ń bẹ́ẹ̀ lẹ́yìn àmúgarisùn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àásùn sùjọ́. ọlọ́run bá láyé àsúnsújà ọlọ́run bá láyé àsúnsújà Allahu Rabbin bá láyé òní wàtútù ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnsù jẹ́. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí. àṣírí. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí. àṣírí. aláwòrán bí ń bẹ́ẹ̀ lẹ́yìn oníwà tútù. oníwà tútù. ọlọ́run bẹ́ẹ̀ àṣírí. ọlọ́run bẹ́ẹ̀ àṣírí.

tó sì lẹ́tọ̀ọ́ ká máa yìn ní gbogbo wa tó sì lẹ́tọ̀ọ́ ká gbogbo fún ọba náà la kí ọ̀la tí ọlọ́run mọ́sà gba ọpẹ́ wa kó o ṣe wá lẹ́rú tí ó máa dúpẹ́ má ṣe wá lẹ́rú aláìmoore gbogbo bàtà bá ń dúpọ̀ rẹ síwájú rẹ ọlọ́run máa ṣàlékún rẹ ẹnìkọ̀ọ̀kan wa èyí tí ó máa jọ̀rọ̀ tá a fẹ́ yanjú náà àsìkò ọ̀wọ̀ yìí òun náà ni elmohanuna. من أصحاب الأموال يوم القيامة والمكرمون الله الله àwọn ẹni ẹ̀tẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹni ẹ̀tẹ́ ẹni àbùkù tí yóò ní tọ́sí tákànlé òní tọ́sí nínú àwọn ẹni tá a fún lówó láwọn ẹni tá a fún lọ́lá níjọ́ ń gbé ní alkiyama àtàwọn ẹni àpọ́nlé. almuhana min wal mukramu. àwọn tó já sí pé wọ́n ní ìbùkún ọlọ́run níjọ́ ń gbé ní alkiyama á rí sá fún wọn àwọn tí wọ́n ka ẹ̀tẹ́ tí wọ́n kábùkù níjọ́ ń gbé ní alkiyama á fún àwọn náà bá a bá wò ó jẹ̀mọ́ a pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga òun ló láyé òun ló ní kápá ayé hmm. òun ló ní ohun tó wà ń bẹ̀ òun ló ní kápá sánmọ̀ òun ló ní wá ló ní gbogbo ohun tá a ní ohun tá a pàṣẹ fún ọlọ́run ló ní ohun tí yéyé àwa gangan lára fún tá a fi dúkìá àkójọ ọlọ́run ló ní lọ́làwà náà làwọn bàbá mi sọ pé ọlọ́run lọ́la náà wà ṣe bó òun ló lè ní wà ọlọ́run ló lànà wà ṣe bó òun ló lè ní wà ọ̀la tí ń bọ̀ tí òye ìdè àfẹ́ lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ló lànà wà ọlọ́run ló lè ní wa ọlọ́run ló lànà wa ṣèbó òun ló lè ní wa ọ̀la tí ń bọ̀ tí yóò ìdí àbí lọ́lọ́run lọ́wọ́ àlá. àwọn méjèèjì tọ́lọ́run fẹ́ yanjú ọ̀ràn wọn lálìkìyámọ̀ ló fi sọ nínú Kùránì wípé a'udhu billahi minash shaitani rrajim. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض ọlọ́run ni wa ẹ̀nẹ́bí òwòye ni wípé ọba Allah ọba kayakaya. yasjudu lahu man fi samawati wa man fi al-ardi. wọ́n ń dojúbolẹ̀ fọlọ́run man fi samawati wa man fi al-ardi gbogbo ohun tí ń bẹ ní sánmà lẹ́dà ní ohun tí ń mi àti ìtí omi àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀ wọ́n dojú bẹ̀rẹ̀ fọlọ́run ọlọ́run ní òòrùn bá a ti rìn ní abitipọ́ ọlọ́run gbé sí bó ti tóbi tó nì òun náà ń dojúbolẹ̀ fọ́lọ́run. wọ́lọ́kọ́mọ́rù. òṣùpá ń dojúbolẹ̀ fọ́lọ́run. wọ́n nojú àwọn ìràwọ̀ wọ́n dojúbolẹ̀ fọ́lọ́run. wọ́líjì báàlù àwọn àpáta ń dojúbolẹ̀ fọ́lọ́run. wàṣájàrù. wàṣájà ìrangi wọ́n dojúbolẹ̀ fọ́lọ́run. wàdáwà. ẹranko yányá wọ́n dojúbolẹ̀ fọ́lọ́run. wàdàbí wọn mìíràn náà. ọlọ́run ni wákẹ́sì ìrọ̀rùn ìnànà àti ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run tẹ́ mọ ọlọ́run lọ́lọ́run àwọn náà ń fi gbogbo àsìkò wọn dojúbo lẹ̀ bọ́lọ́run. kọ̀kẹ́sìrò hakọ̀ ìhùn àríyìn náà za àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kẹ́yìn sí ìdojúbo lẹ̀ fọ́lọ́run tí wọ́n tẹ̀lé tọ́ ọlọ́run tó yẹ ṣe ó ti dẹ̀tọ́ ni kíyà ọlọ́run ọjẹ́ wọn. wàmẹ̀ yúhi ni láàwù fàmáàláhù mi mú kiri mi. ọlọ́run ni ẹ lọ gbọ́ gbogbo ẹni ọlọ́run bá tẹ́ tọ́lọ́run bá tẹ́ tó ní ọmọ àbùkù kò sẹ́ni tí ó sọ ọ́ dẹni àpọ́nlé kò sẹ́ni tí ó bùkún aṣèyí ó wòrán ọlọ́run àrà tó bá wù ọlọ́run ní ń dá àrà tó ọlọ́run náà ní ń dá àwọn bàbá wa sọ pé àrà ọlọ́run ló ń fẹ̀rù ara tó wọ́ lọ́hùn ló ń fẹ̀rù dá ara tó wọ́ lọ́hùn ló ń fẹ̀rù dá ara tó wọ́ lọ́hùn ló ń fẹ̀rù dá tọ́ba wọ́ lọ́hùn mi àbẹ̀dá lówó tọ́ba wọ́ lọ́hùn mi àbẹ̀dá lọ́mọ àtòwó àtọ̀mọ kò nífẹ̀ẹ́ lòmíràn ara tó wọ́ lọ́hùn ló ń fẹ̀rù dá ara tó wọ́ lọ́hùn ló ń fẹ̀rù ro dà àrà tó ọlọ́run lọ́wọ́ fẹ́ ro dà. tọ́ba wọ lọ́hùn mi àbẹ̀dá ló tọ́ba wọ lọ́hùn mi àbẹ̀dá lọ mọ́ àtòwò àtọ́ba kò ní fẹ́ lómi àtọ̀wọ́ lọ́hùn lọ́hùn fẹ́ ro dà. bọ́bá ṣe wọ ọlọ́run ni bọ́lá àdàbẹ̀ bọ́lọ́run bá fún ọ lówó òsì bí rẹ̀ ń béèrè ìbéèrè tó yẹ kó o béèrè pé èyí ṣe tọ́lọ̀ fún mi lọ́wọ́ èyí ṣe tọ́lọ̀ yọ̀ọ̀dà owó fún mi ṣé mo máa ṣe jà wọn kan lọ ni ṣé mo gbọ́n jà wọn kan lọ ni àbí wọ́n bí mi dájà wọn kan lọ ni àbí ọpọlọ mi ọyàn jújù táwọn kan lọ ni àbí mo lágbára mo máa ṣe jà wọn kan lọ. ó yẹ kó rẹ léyìí pé limanza manahaka Allahul bal èyí ṣe tọ́lọ́hún tó yọ̀dà wò fún mi èsì ni wáyé nínú àdísìkùdìsí lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní inna Allah ta'ala yakulu inna anzalna al-mala li iqami salah. wa ita zaka. àwọn náà aṣọ owó kalẹ̀ aṣọ dúkìá owó kalẹ̀. li iqami salah. láti lè gbé kọ́ lè rọ̀ yín lọ́rùn àti máa kírun fáwọn ọlọ́run. wa ita zaka. kẹ́sì máa yọ ẹ̀tọ́ ọlọ́run ìwọ ọlọ́run nínú owó yín. yakuna lahu thanin. ànábì ìjú fún wa yá àwọn sàábé oníkẹ́ ẹ̀rí ọmọ ànábì ádámà tó bá ní ọ̀gbun owó tó bá ní kò tó owó ẹyọ kan yóò nífẹ̀ẹ́ sí pé kó pé méjì. wàlẹ́wò kánà lahu thanin. tó bá ní tó pé méjì. àhábá ayẹkùnà lahu thalithun. yóò tún fẹ́ kó pé mẹ́ta. wàlẹ́ ayẹmúláwù fámẹ́bìnrin ádámà ìlà kò sí ohun tí ó rọ kò tó ọ̀kánjúwà ọmọ ànẹ́bì ádámù kò sí ohun tí ó kún ẹnu ọ̀kánjúwà ọmọ ànẹ́bì ádámù àfi yẹ̀pẹ̀ ìjọ tó o bá wọ sàárè lọ̀kánjúwà dúró mo fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní kọ́pọ̀ kọ́pọ̀ kèé tó kò sí ohun tí ó bò ó àfi irúpẹ̀ ọlọ́run sì ni gbogbo ẹni tó bá wá juwọ́lẹ̀ tó fẹnu gbolẹ̀ síwájú ọlọ́run ọlọ́run ló wọ́n gbà tó tó bẹ́ẹ̀. tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ yànmọ́ ẹjọ́ wá bìrà lé elmuhanuna yawmal qiyamati min ashabil amwali àwọn tá làwọn ẹni ẹ̀tẹ́ àwọn ẹni àbùkù àwọn tí wọ́n tẹ̀ tí wọ́n tọ́ba dàlí nínú àwọn a fún lówó nítorí pé tọ́ba àdìjọ́ tá wí àwọn àfáà jẹ́ ọmọ ìpè ara àwọn ẹni ọlá tá a mọ̀ lẹ́ni ọlá láyé ara àwọn èèkàn àwọn gbajúmọ̀ àwọn tó hẹ́rìmọ̀ àwọn tí wọ́n hùwà ìgbàgbé ọlọ́run àwọn tí wọ́n hùwà apọ́lọ́run ò lè má wọn àwọn tí wọ́n sápá tankú tankú kọ̀dínẹ́lẹ̀ húnzùlùmọ́ jámàún wàmánàún. Allahu akbar. wọ́n kan ẹ̀tẹ́ lọ́dọ̀ ọlọ́run látara àwọn tán kójọ ní dúkìá tí wọ́n sì hánà àti náà fáwọn èèyàn wọ́n kan àbùkù lọ́dọ̀ ọlọ́run látara ohun tí wọ́n ní ní dúkìá tí wọ́n ná látara ohun tí wọ́n ní ní owó tí wọ́n ná síwájú ọlọ́run gbogbo ohun tí wọ́n kó jọ ní wọ́n kan ẹ̀tẹ́ wájú ọlọ́run ibi tí ẹ̀tẹ́ náà ó ti bẹ̀rẹ̀ òun ni ààyè ọlọ́run ti ń sọ pé wà á mọ mọ́ni ùtì akíta bá òbí ṣì máa lè. ọ̀yà kúlù yóò lè tẹ̀ ní gbogbo àwọn ẹni àbùkù láìkì yá náà gbogbo àwọn ẹni àbùkù láìkì yá náà nú àwọn ń ta fún lówó àkọ́kọ́ àbùkù wọn ibi ó ti bẹ̀rẹ̀ ni pé ọlọ́run ní ẹ lọ gbọ́ o gbogbo ẹni wọn bá tíra gbowó òsì fayakulu ya le tani lamu tí ó tẹnu ẹ̀ jáde ni ọmọ ṣe o kí wọ́n má fún mi tíra. ọmọ ṣe o kí n má gbàwé. wàlà madri máa hísà bí a. kí n tẹ̀ má mọ ohun tó wà nínú ìṣirò mi. yá lè ta kí n má mọ ohun tó wà ńbẹ̀. ọmọ ah, ṣe torí ikú kẹmọkú yìí èyí ọmọ ṣe àbùkù àkọ́kọ́ ni ni pé wọn ní láǹfààní àti gba tírà gbọ́wọ́ ọ̀tún ìwọ tó o ní dúkìá ìwọ tó o lówó tó o fi ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lọ́ọ́ yìí pé àkọ́kọ́ àbùkù tí ó kẹ́ ẹ lálẹ́ kìyàmọ̀ ọ̀ní láǹfààní àti gba tíra gbọ́wọ́ tún bí wọ́n bá sì bùn ẹ́ ọmọ ṣàbámọ̀ ọmọ ṣàbámọ̀ pé kẹ́kẹ̀ mọ́ bùn mí kí wọ́n mọ́ bùn mí tíra kọ́dà ó tún wá kígbe igbe tó ọmọ kẹ́rẹ́ kìyàmọ̀ tí ọmọ tún máa sí igbe àdánù igbe òfò ìpè kí mo wáyé sí kí mo wá ṣe láyé sí má àgìnà ànímáníyà. owó tí mo ní kọ̀rọ̀ lọ́rùn. àdàkà á ní sòlùpáàní ya. ìpàṣẹ mi wà á láyé ọmọ kò bá mi ó kó mi sí parí. bọ́lá bá wá dàbí ọlọ́run ní ẹ̀dẹ́ mọ́lẹ̀ ẹ̀rí ọlọ́run ní ẹ̀dẹ́ mọ́lẹ̀ ẹ̀sùn ẹ̀mú ẹ̀mí gígìgìgì eléyìí yóò máa jẹ́ ti àkọ́kọ́ nu nínú àwọn tí wàhálà ọ̀tọ̀ sí lálùkìyàmà ẹjá tún lọ bí àwọn ẹlòmíì máa ní ọ̀zàkà. àwọn tí wọ́n ka àbùkù kí wọ́n tẹ̀tẹ́ lálìkìyàmà máa ní ọ̀hún zaka àwọn tí wọ́n máa ń hànà àti yọ zaka. الذين لا يؤدون زكاة أموالهم ولو أدوها بكاملها لما بقي فقير أو مسكين. àwọn tí kì í yọ ìwọ̀ ọlọ́run nínú owó tó bá bá yẹ pé wọ́n bá yọ ìwọ̀ ọlọ́run ọba nínú owó ni kì bá ti kan lérílẹ̀ ọlọ́run. Hmm. jẹ́mọ́ nínú ẹbí ládùúgbò nínú jẹ̀mọ́ báwọn èèyàn bá yọ ẹ̀tọ́ ọlọ́run nínú owó wọn bọ́lọ́hún ti wí. lábà àbàkìyà fàkìrún. kì bá ti ṣẹ́kù. àwọn mèsìkì inú. kì bá ti ṣẹ́kù àtẹwọ́gbọ̀ rẹ̀ kan àwọn ọmọ òkúta àjọ ń yọ sàn fọ́tò yóò bá tẹ̀ ní dọ́gba yóò jọra wọn àmọ́ wọn ò yọ zaka wọn ò sì gbìyànjú láti yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba nínú owó wọn lálùkùránì ìfi ń tawájí ó ní walladhina yaknizuna adh-dhahaba wal-fiddata. wala yunfiqunaha fi sabilillah. àwọn ànábì wí fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń kó dúkìá ká gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nísinmi níbi owó ẹ̀ ń wá lọ́tùn ọlọ́run ní ká gbìyànjú àpọ̀ ẹ̀ ń wá lọ́sì ọlọ́run ní ká gbìyànjú àkọ́ àmọ́ ọlọ́run ní gbogbo àwọn tó ṣe ká ní pé yẹ́kíní zuru náà dábà wàlúfi dọ́tà àwọn ẹni tí wọ́n kó jọ sílé góòlù àti fàdákà gbogbo àwọn tí ń dìbò owó ah, sílẹ̀ wàlá yunfiquna fi sabilillah àwọn tí wọ́n ò sì ná sójú ọ̀nà tọ́lọ́n. fabashirhum bí wọ́n ò ná sójú ọ̀nà tọ́lọ́n mọ́sálásí ládùúgbò ìwọ̀n tí wọ́n fi ń pèrún gẹ́gẹ́ bí gbohùngbohùn ọba jẹ́ wọ́n tún kígbe wọ́n ń sáré káàkiri ni kí wọ́n tó rí túnṣe ìwọ́sì lo olówó ládùúgbò yín ìwọ́n sì lọ àánú ìjẹ̀mọ́ ẹ ládùúgbò yín ibẹ̀ lọ ń lòun kásùbà ara ò ṣe é ọ̀ sì mọ̀ ẹ̀ ọ̀ mọ̀ wípé kíní gbé ògbóhùn ni ọ̀ bàjẹ́ mm, ọlọ́run ní irun yín mm, ọlọ́run ní ànẹ́bì ní ọlọ́run ní ká ànẹ́bì jíṣẹ́ fi irun yín wípé bàbá ṣírí ọ̀hún bí a ń fa àlè wa ànẹ́bì fún wọn ní ìròdùnú ìròdùnú ìròayọ̀ wípé wọ́n jẹ ìyá ẹlẹ́tẹ̀ eléwo. ìyẹn létè eléro yọ̀tọ̀ sí irun wọn. yawma yuhma alayha fi nari jahannam. ọlọ́run ní níjọ́ ń gbé ní ìjọ náà ni wọ́n kan ẹ̀tẹ́ ìjọ náà ni wọ́n kan àbùkù ìjọ náà ni wọ́n gbogbo ohun tí wọ́n ṣe ní iṣẹ́ ọlọ́run ní gbogbo dúkìá wọn di ayẹ́n. Allah máa lọ wọn wájú kọ́tù kí wá wọn wàzúrùhùn. a mọ̀ fi ń lọ wọ́n wájú a fi mọ̀ lọ wọ́n lẹ́yìn a fi mọ̀ lọ wọ́n kùn gbogbo oríṣi ara wọn ayé ìtọ́ gbọ́ná. bá a bá ti yọ fi ń lọ wọ́n wájú tá a fi ń lọ wọ́n lẹ́yìn a mọ̀ wá sọ fún wọn pé àza máa kàná sí tọ̀hún lẹ́ àǹfọ̀ọ́sí èyí ni àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ tẹ́ pàjọ́ tẹ́ ẹ tọ́jú tẹ́ ẹ bò mọ́ra ẹnìkan ọ̀gbọ́dọ̀ mọ̀ pé mo ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ mọ̀ pé mo lówó mọ̀ ń dọ́gbọ́n jayé mi ni kẹ́nìkan máa ràn bí wọ́n mi wọ́n ẹ̀ ná sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ní fàzúkú ẹ máa tọ́wò. ewu tẹ́ ẹ pamọ́ ewu tẹ́ kó pamọ́ lówó tẹ́ kó pamọ́ dúkìá ọlọ́run ní ẹ máa tọ́ya ẹ̀ o ṣódùn lẹ́nu yín ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣọ́ba yín mu ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ọlọ́run fi pe àkíyèsí pé àbùkù tí ó kan gbogbo àwọn ẹni tí wọ́n ní dúkìá tí wọ́n náà níjọ́ gbìdàkìyà lánàbí wa muhammad sallallahu alayhi wa sallam àbíká tó dọ́dọ̀ ànẹ́bí ẹjá lọ́nu sọ́ọ̀tù lé ọlọ́ni wa amáma bàkílà wàstagọ́nà ọlọ́ni gbogbo ẹni tó bá káwọ́ gbogbo ẹni tó bá ya wọn wàstagọ́nà ẹ̀rí ọ̀ya wọn káwọ́ ọ̀ra ọ̀rọ̀rọ̀ tààrẹ nìkan lọ́mọ ẹlòmí ọmọ ní kíkí tí wọ́n ń kí ẹnìkan wọn kíhùn búbùkún tí wọ́n ń bùn kẹ́nìkan wọn ò bùn kóhùn ọ̀háwọ́ oníwọ́n bùn wọn ọ̀yà ahun oníkàntórúkọ ọ̀yà ahun oníwọ́n ọmọ dárúkọ rẹ̀ ọmọ pé ahun ọ̀gbádùn ààrẹ ara alẹ́ ahun kọ̀gbádùn ahun wàhálà nàmbàkìlà wà sàgùnà. gbogbo àwọn àpọ́nlé tí wọ́n ń fọ̀wọ́n ẹni tí wọ́n gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ìmọ̀ ń wọ̀ náà gbogbo yìí tí wọ́n ń fọ̀wọ́n ẹni tí wọ́n gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run wọ́n náwó sí mọ́sálásí wọ́n náwó fáwọn ọmọ òrukàn wọ́n tún táwọn èèyàn ṣe àmọ́ wọn náà ọ̀jọ̀gbọ́n ní àtẹ́rújú à ń tẹ̀kùn náà rọ̀ fi ìkọ̀kùn mi lahum zadun wa anta bi ghairi zadin. Ah, lahum zadun wa anta bi ghairi zadin. Ah, wọ́n bá wù ẹ̀kọ́ dàbí tàwọn aṣáájú kọ́rọ̀ ẹ̀ dàbí tàwọn tí wọ́n ń porúkọ wọn ah, kọ́rọ̀ ẹ̀ dàbí tàwọn ọmọ bàbá wa alhaji Zakariya ṣe é fún àríkọ́ṣe tí wọ́n ń ṣàdúrà mọ́wẹ̀ má wù ẹ̀ kọjá ó pèsè yìí ó pọnmi kalẹ̀ ó ṣiṣẹ́ làwọn ń zàdùn wà ń ta. wọ́n ṣe é lẹ̀ ni bí wọ́n bá ṣe é lẹ̀ ọgbọ́n tí Yorùbá wí ni Yorùbá máa ń sọ pé olówó ní jẹ́ mọ̀ bẹ́ẹ̀ tán olóṣèyàn ní jẹ́ ta mọ̀ rí. làwọn ń zàdùn wà ń ta. làwọn ń zàdùn bá a bá ní wọn tí wọ́n ń ṣàdúrà fún wọn tó o bá sì bá wọn tí wọ́n ń porúkọ wọn bí wọ́n bá ṣàdúrà fún wọn tí wọ́n ń ṣàdúrà fáwọn bàbá tó bí wọn làwọn ń zádùn wọ́n pèsè bẹ́ẹ̀ lẹ̀ ni wà á ń tẹ́bi géèrè zádi ìwọ òpèsè bẹ́ẹ̀ lẹ̀ ọ̀ka ọwọ́ ọ̀ya ahun ọ̀ya ahun kódà níbi tó ìyá ahunde ò lè yàgbẹ́ kalẹ̀ ká jágẹ́. wà á má má ń bá kílà wà á sítá. gbogbo ẹni tọ́lọ́ wa yan tó ha owó. wà á sítá gíná. tó ha owó nínú ìgbésí ayé tí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ju. wà á sábà bèlè ó sì nà. tàwa mọ ọ̀rọ̀ tó pè é ní rán. fasanu ya ṣe iná ń bẹ àlìjánnà ń bẹ. ọlọ́run ní irú eléyìí ni fún pípé ní ó fi lu ayé àbùkù ọlọ́run ọkàn láyé tó kàn láyé àmọ́. wọ́n máa yòókù ní ìyànjú gbogbo ohun tó kójọ ò lè gbà á lẹ̀. Allahu akbar. lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi ni man atahu Allahu malan falan yu'addi zakatahu. anabi ni gbogbo ẹni ọlọ́run bá fún ló tí ọ̀yọ́ zaka. musila lahu yawmal qiyamah. anabi ni gbogbo gbogbo gbogbo tó lè ní dúkìá wọ́n yẹ wọ́n yà á lẹ́yà àpèjúwe ejò. àkàrà. ẹ ejò àfàyàfà. láwùú zẹbi. mọ ànílù ejò avayafa akra tó jẹ́ ejò tó burú tó lóró. láwù zẹbi bàbá ni. ejò tó lóró tó já sí pé ejò agboro ni àwọn àgbàlagbà sì sọ fún wa pé bí oró ejò bá fẹ́ ń pọ̀ sí bẹ́ẹ̀ lè rí oṣù mọ́ funfun. ọlọ́run ní ejò bẹ́ẹ̀ ló wọ́n pa léṣe. láwù zẹbi bàtà. níbi ojú ẹ̀ méjèèjì. يأخذ بالهزمتين يوم <laughs> القيامة إيه, إيه،, إيه، جوني yọ wà mú ẹgbẹ́ ẹgbẹ́ ẹnu ẹni tí yóò mú ẹgbẹ́ ẹgbẹ́ ẹnu ẹni tó kàn tó wù ọ̀yọ́ zaka ẹ̀rí yóò mú yọ mọ̀ ọ̀run ẹ̀níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ yọ mọ̀ wá sọ fún pé. anaka ń zuka. anamaluka anaka ń zuka anamaluka. ejò ni bá ń bá ń fínra tí ń bá ń fínra lọ́wọ́ yọmọ wa sọ pé owó tó o kójọ sílé tọ̀ ná. pẹpẹ ọ̀rọ̀ tó o sílé tọ̀ èmi ní o owó tó o sílé èyí tó wà ní báǹkì èyí tó wà lájà ibi tó rí mọ́ gbogbo anaka nzoka anamaluka anaka nzoka anamaluka anaka nzoka anamaluka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 nípa súnà. ibi a ti lọ ni pé irun tó kó pamọ́ tí ọ̀fẹ́ ó jáde tí ọ̀fẹ́ na yóò máa lóhun lówó òun sì ní pẹ́pẹ́ ọ̀rọ̀ lànàbí wá ń ké fún wọn pé. wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullah. ọlọ́run ní ká má ṣe ní sírò àwọn tó ṣe ká ní pé wọ́n ń ṣe àwọn tọ́lọ́wọ́n bá bó wọn ọlọ́run ní ká má rò bẹ́ẹ̀ o ipe ìṣàhun ìháwọ́ ni oore ló jẹ́ fún wọn báwo ṣẹ́rù aburú ló jẹ́ fún wọn o níjọ́ gbẹ́jọ́ kìyàmà gbogbo ohun tí wọ́n bá kójọ tí wọ́n náà ní ní dúkìá ni wọ́n fi so kọ́là fún wọn níjọ́ gbẹ́jọ́ kìyàmà wọ́n fi mọ ọwọ́ wọn ká. Allah Allah Allah. wọ́n fi mọ ọwọ́ ọ̀gá gbogbo ìwọ bàbá olówó tí mọ̀lẹ́bí ọ̀jẹ́ ń fọ́nrán kan ará ọ̀jẹ́ ń àdúgbò wọn ọ̀jẹ́ bẹ́ẹ̀ ni àwọn jàmáà wọn ò jèrè rẹ lọ́mọ gbogbo káàkiri bọ́bá àdìjọ́ ń kìyàmà wọ́n fi so kọ́là fún wọn tí ọwọ́ ẹlmọrọbùnà yawmal kiyama àwọn ajíjí owó èlé àwọn tó já sí pé èlé ni wọ́n ń jẹ. inna min akbaril kaba'iri allati harramaha Allahu ta'ala. sọmọ ẹjẹ àná ọmọ yìí pé èyí tó fi tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńlá alẹ́tì haramaha Allah ta'ala. tọ́lọ́hún fúnra ara ẹ̀ tó ṣe léèwọ̀. kẹ̀bí rọ́ta akílì rìbá. tó sì tóbi wájú ọlọ́run òun náà ni kí wọ́n máa jẹ owó èlé. alladhi yastahinu biha kathirun minal muslimin. jàmá owó èlé táwọn kan sọ di nǹkan yẹpẹrẹ lẹ́nìí yastahinu biha àwọn sọ di nǹkan yẹyẹ ọ̀nà tí wọ́n gbà sọ di nǹkan yẹyẹ táwọn àfa torí òdodo lòdodo ọmọ yẹ wọ́n tún kù lọ́dà wọ́n yí ìdá kó o lérí owó pé mo yẹ ẹ ní pọ́n mẹ́rin ọ́fíìsì mọ̀ san pọ́n mẹ́fà wọ́n wá sọ ọ́ di ọgbọ́n pé mo yẹ ẹ lówó fi máa dé èṣù wọ́n wá ṣe bíi tèésù nù sáà yìí ẹni báyìí nísìnyí nígbà àfi kó lé sí ẹni àfi kó lé sí wọ́n tún ya ọgbọ́n fún wọ́n ya ẹ̀yà fásọ́ọ̀nù míì kò sí bá a ti lè yí kátàn kátàn àlè tán lóúnjẹ kò sí bá a ti lè yí títí kálá àgbọn àlè gbọ́n tayọ ọlọ́run kò sí bá a ti lè yí láti lè sọ wípé àtayọ ọba tó ní wá ata ọlọ́run yọ ọlọ́run lóhun ti kájú gbogbo nǹkan ká tó òun mọ̀ ẹ̀ ń ṣe lọ́wọ́ oyè wọn lọ ọlọ́run ní gbogbo àwọn jíjẹ owó èlé ìṣọkùnrin ìṣobìnrin ọlọ́run ní àbùkù tí ọkàn wọn níjọ́ ń gbé dàkíyàrán ọlọ́run ní alladhina yakuluna rìbá. la yaqumuna illa kama yaqumu allazi yatakhabbatu ash-shaytanu minal massi. ọlọ́run ní àwọn tí ń jẹ owó èlé wọn ò ní dìde lálìkìyàmà ìdìde wọn lálìkìyàmà ọlọ́run ní ìdìde wọn àfijọ́ ìdìde ẹni táṣe ìtaánì fọwọ́ bọ ọpọlọ ẹ̀. sálíkà bíi anahun kàálù ìnábàlẹ̀ ẹni tí àṣẹ ìtaánì fọwọ́ bọ ọpọlọ ẹ̀ ẹni táwọn àlìjẹ̀nu wọn fọwọ́ bọ ọpọlọ ẹ̀ tí wọ́n tọwọ́ bọ̀ tí ò sí létò. sálíkà bíi anahun kàálù èyí tó ṣẹlẹ̀ sí wọn nìyí tí wọ́n ń wò ní kí ló jọ rí bẹ́ẹ̀ ni pé wọ́n mú wọ́n ń sọnú ọ̀rọ̀ wọn. innamal bay'u mithlu riba. ìpè owó èlé tá à ń gbà à ń ṣòwò owó ni ká máa ta owó ká máa ra owó ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣòwò ni á jẹ̀bi ọlọ́run ní ẹ dá padà nítorí pé owó ẹ̀kúnlẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn torí mi ọlọ́run mo ṣe é lẹ́tọ̀ọ́ òwò ṣíṣe ẹ̀tọ́ ni èmi ọlọ́run ṣe ó sì lófin mo sì wá ṣe eléwọ̀ ká máa ta owó mo ṣe é léèwọ̀ kẹ́ máa jẹ owó èlé lára àwọn èèyàn fàmàǹjà ọ̀hún máa ń yẹwọ́ tó àmọ́ mo gbé ẹni tí ìkìlọ̀ ìkìlọ̀ ọlọ́run wá sí ọlọ́run tó bá wá bá tó oorun tó pín wá kọjá wọ́n bẹ̀. fàlàwò mà sálà. ẹ̀yìn kọjá wọ́n bẹ̀ tó kóra ó mẹ̀ gbogbo èyí tó ti ṣe kọjá ọlọ́run ní agbójúkó wà múròhó ìlàlá ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀dọ́wọ́ ọlọ́run wà nání ẹ̀ẹ́dà fáwùlà ìpàkọ́ gbogbo ẹni tó bá ò ní gbọ́ gbọ́ òun ò ní gbà ọlọ́run lábùkọ́ kàn wọ́n láti kìyàmà gẹ́gẹ́ bá ti wí lẹ́ẹ̀kẹ́ pé wọ́n dìde ní ìdìde ẹni tí àwọn àṣetáàní ọ̀fọwọ́ bọ ọpọlọ rẹ̀ wọ́n á máa dìde wọ́n á máa tẹlẹ̀ bí tẹ omi wọn ò ní ńlá làáfíà ẹ̀ ẹ̀wìn ọlọ́run ni wà mọ́nà àádà hmm. gbogbo ẹni tó bá gún rí tọ́ṣẹ́rí padà pé ẹ̀mí ń gbọ́ ẹ̀ṣọ́ tí fúnra yín ni. ọlọ́run ní ọ̀kẹ́ àìmọye wọn èrò náà ni wọ́n wọ́n sì gbígbẹ̀ pẹ́ lọ gbére kése ni wọ́n fi sọ pé àìwí ò sí o àìgbọ́bùṣe ah. àgbọ̀mọ̀gbà ní òkú tí ó jẹ ká ah. àgbọ̀mọ̀gbà ní òkú tí ó rojọ́. Ah. àìwí ò sí àìgbọ́bùṣe ṣe àgbọ̀mọ̀gbà ní òkú tí ò jẹ ká. ní ibùn àbáṣì ti sọ níbi àyà ni. akílù rìbá. ó yá akílù rìbá gbogbo ẹni tí ń jẹ owó èlé. yóò bá aṣù yàwó mẹ́lìkìyà mẹ́jìnúnà. wọ́n gbé dìde wọ́n gbé dìde lálìkìyà mẹ́jìnúnà wọ́n gbé ní ìgbé wèrè yóò ya wèrè yóò sinmi tààrà ẹ̀rí yóò sinmi yóò ya wèrè dé ìpàpín tí ò ní sí ẹ̀ńtọ́ ya wèrè tó ẹ̀yìn wèrè ẹ̀ ó àfà yóò yàwó èdè bíi pé wèrè ẹ̀ ó lọ́mọ ọ̀dọ̀ ẹ̀yìn yóò yàwó èdè bíi pé ìyá wèrè ẹ̀ yọ lọmọ ọ̀dọ̀ nítorí kíni àbùkù tí ó kan wọn níjọ́ gbèdé alkiyama. wà hukiya an abdullahi bin abbas wa akrama wa sa'id bin jubair. ń gbé. wàlá hasan. naam àwọn gbogbo wọn sọ báyìí pé. ọ̀hún fi qawlihi alladhina yaakuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu shaytanu minal mas. àwọn ní gbogbo ẹni tí ń jowó láyé ó yẹ nípa ọ̀rọ̀ pé ìdìde wọn lálùkìyàmọ́ àbùkù tí ó kàn wọ́n lálìkìyàmọ̀ ìdìde wèrè ni wọn ò ní lálàáfíà kò ní ṣeé ṣe fún wọn kò ní rọ̀ wọ́n lọ́rùn ẹ̀rí àdìsí wáyé látọ̀dọ̀ bàbá olólùgbò kékeré. kọ́lá sallallahu alayhi wa sallama onígbà tá nẹ́bí wa Muhammad ó lọ sánmọ̀. ọ ayé tó lé ilata òsírí àbí ìlànà. onígbà tí mo dé bẹ̀. sàmà ìsàbí ẹ. gba mo dé sánmọ̀ keje. fanagaru tó fọ òkè. ó ní mo bá wòkè. fàyídà àná bìrọ́dìn wàbárkin wàsọ̀wá ikọ̀. ó mo rí mọ̀nàmọ́ná. wàbárkin wàsọ̀wá ikọ̀. ẹrù jẹjẹ mo wóhùn. ثم أتينا على قوم بطونهم كالبيوت في الحياة. nígbà tá a wá ní ìbọ̀ wá ara àwọn ìjọ kan hmm. àwọn ìjọ tá a wí àwọn ìjọ tá a wí ikùn wọn kalibuyuti ọ̀dà gẹ́gẹ́ bí ilé fi hayatu. nígbà ní ká wo inú ilé náà a rí àwọn ìjò oníranran ń bẹ. tùrọ́ mi ní kọ́ọ́rì jìbù kùn. subhanallah láti òde rẹ̀ láti irinú ẹ̀ jásí pé gbogbo àwọn tí ń jẹ owó èlé àbùkù tí ó kàn wọ́n lálẹ́ kíyàmá ìkùn àkọ́ ìkùn ìkùn rẹ bó ṣe rí róbó tó láyé o lọ́mọ̀ pé ilé ní ọ̀dà lálẹ́ kíyàmá wọ́n wá kó àwọn ejò jọ síbẹ̀ ilé àwọn ejò náà ní ìkùn ọ̀jẹ́ tí àwọn èèyàn mọ̀ rí láti òde wọ́n mọ̀ rí mú ìránṣẹ́. ọkùnrin tó máa ń háwù láyé ìyá jìbìrìlù. ó ní àlejò wa ń béèrè lọ́dọ̀ jìbìrìlù pé ah jìbìlù dákun àwọn tá là làwọn aláwọ̀. ọ̀la. Ah, jìbìlù wa ń fèsì. haula akalatu riba. ó ní haula akalatu riba. sọ àwọn tó ń wò ni àwọn tí máa ń jẹ owó èlé falamma nazaltu ila sama dunya. àwọn aláwọn ni làwọn ti ń jẹ owó èlé nígbà àwọn tó wá dé sámà ayé. nazaltu asfala minni. ó nígbà tí mo tún wá wo ilẹ̀. fàyídà ana birihin wa dukhan. ó ní mò ń rí atẹ́gùn bú àti èéfín ẹ̀rí mò ń rí atẹ́gùn bú àti èéfín bú. wàkúntù man hadha ya jibiri. ó ní mo wá ní ìwọ ọmọlẹ́jà jìbìrì àwọn talẹ́lẹ̀. Eh. tuhuriku adabati adabati ala ah, eh, yàtọ̀bákẹ́rù fi madako ti samawa ti wà láàrín. ó ní àyí ṣé àwọn ọmọ àṣetáni ní àwọn àṣetáni wọ́n ń sun wọ́n ń sun nǹkan tí àwọn ọmọ ànábì ádámù ó fi mọ́ gbóòórùn bú tí wọ́n ní fi ronú nípa ìbẹ̀rù ọlọ́run wọ̀lẹ́ olè azálìkà lára àwọn àjà tí wọ́n ní fi ronú nípa ìbẹ̀rù ọlọ́run ni pé gbogbo àwọn tí wọ́n dúró nídùú pé owó ìlélámọ̀ jẹ́ wọ́n ti fa èéfín wọ́n ti fa òórùn bú àṣetánì òórùn mọ́ láàánú ẹ̀gbọ́ òórùn mọ́ láàánú wọ́n fà á símú èéfín kọ́ dájú wọ́n fà símú ni wọn ò ní jẹ́ wọ́n láàánú gbogbo wọn bẹ́ẹ̀ kùránì ti ṣèlérí pé tó bá kìyàmọ̀ ìdìde ń tọ́ ya wèrè ni wọ́n dìde wàmínàl mọ̀hání na yàwùmá kìyàmà. nínú àwọn tábùkù ọkàn lálẹ́ kìyàmà. almananuna bí máa ń kú. gbogbo àwọn olùṣèyànràn níbi tọ́lọ̀ ń bù wọ́n àwọn olùṣèyànràn àwọn ṣèfàárí ìgbé wa tó bá jẹ́ tówó ń bẹ ha mo lówó ni ẹ̀rí àbí kán buni kán buni ní nǹkan kankan ní Lamidi èsì ẹ̀ nẹ́yìn fàṣokò tó yẹ sókè dáadáa àsìkò tá a ra aṣọ ni owó ń bẹ ń gbà náà ẹ̀rí gbogbo ohun tí wọ́n bá ṣe fún yàn wọ́n ṣe yanràn wọ́n ṣe wọ́n ẹ̀ lànàbí wa Muhammad nínú àdìsá bí wéra ló fi sọ pé sara la yukallimuhumullahu yawmal qiyamah. wala yuzakkihim wala yanzuru ilayhim. àwọn kan bẹ nínú àwọn èèyàn èèyàn mẹ́ta ń bẹ tọ́lọ̀ wò ní kò ní ìwojú wọn. ọlọ́wọ́ ò ní ṣíjú àánú èwù wọn kò ní bá wọn sọ kí nìkan lálìkì yàmà ẹ̀rí kò ní bá wọn sọ kí nìkan lálìkì yàmà ẹ̀rí kò sì ní ṣàfọ̀ ọmọ wọn ọba náà ò ní wojú wọn. ọjọ́ olóńgbò àlàfà àlàmà lèmírí mùsùlùmí bàdà lásìrì fàkàtà. náà ni gbogbo ẹni tó búra ẹ̀rí náà ni gbogbo ẹni tí ó ṣe kí ni búra léde owó mùsùlùmí ẹgbẹ́ ẹ̀rí owó yìnyín náà ló tún jà mọ́lẹ̀ abá níbi tó ti ṣe àbòsí ẹ̀ lẹ́yìn náà. wàrọ̀jùlù ń halafa aláhàsílẹ̀ àti anáwó òǹkìyà bí ha tàbí pàtó wọn káde bò ń. ẹnì kejì náà ni ẹni tó ṣe pé ó búra lérí ọjà pé wà láìtàláì nítorí pé ó jẹ́wọ́ ni o nítorí pé ó jẹ́wọ́ mo fẹ́ fi ta bẹ́ẹ̀ mi ìrà bẹ́ẹ̀ lọ́jà o tí ń búra wà láyé ta ẹlòmíì ò tẹ́ fi ẹlòmíì ìfọlọ́hún búra náà àwọn nǹkan tí ò yẹ kó fi búra tó jẹ́ nǹkan àìda òun ni fi ń búra. wa rajulun mani afadula ma'in. àti ẹni tó kì í ṣe kẹta náà lẹni tó ṣe pé ọ̀kan náà ehun tó ṣẹ́kù nínú owó tó lè fún èèyàn jẹ ọ̀kan náà ehun tó ṣẹ́kù nínú dúkìá ẹ̀. يقول الله عز وجل أمنعك فضلي كما منعت فضل مائك ihun tó ṣẹ́kù tó jẹ tó ṣẹ́kù kì í ṣe pé tóun náà fẹ́ jẹ o èyí tó jẹ tó ṣẹ́kù nínú dúkìá rẹ̀ ọ̀hánà ẹ̀fọ́mọ ìyẹ́ ọlọ́run ọba tó láàrẹ̀ já nígbà tí ọba fábùkù kẹ́níjọ́ ń gbé di alkiyama yóò máa sọ pé èmi náà o ọlá tèmi ọlọ́run ìbùkún tèmi ọlọ́run mo hẹ́nà fún ọ náà gẹ́gẹ́ bó ti hànà ìhùntọ́ jẹ tọ́ṣẹ́kù fọmọ ìyá rẹ̀. Allahu ẹ̀rí gbogbo àwọn aláwọ̀ yìí ẹni àbùkù ni wọ́n ń níjọ́ ń gbé ìdẹ̀lù kìyàmà. al-mukramuna min ashabil aliyahumil kìyàmà. gbogbo ẹ̀yin tọ́lọ́hún ṣe fún tẹ̀hánà àti ṣe fáwọn èèyàn nínú ilé ládùúgbò nínú jàmá àbùkù ni níjọ́ ń gbé ìdẹ̀lù kìyàmà ẹ̀yẹ ń bẹ̀ ẹ̀ padà ń bẹ̀ káwá lọ síbi elmokarramun àwọn ẹni ìbùkún àwọn ẹni àpọ́nlé àwọn ẹni tọ́lọ́wọ́n pẹ̀lẹ́ tọ́lọ́wọ́n kẹ́ tọ́lọ́wọ́n bá ó ṣíjú àánú wò wọn níjọ́ ń gbé dàkí yáwọn nínú àwọn tọ́lọ́wọ́n fún lówó. Allah wa qad akhbara an-nabiyyu sallallahu alayhi wa sallam anna al-insana fi ghulli sadaqatihi. torí ànábì wa Muhammad ti ga àtọ́là ó fún wọn nírò wípé ọmọ ànẹ́bí ádámà yóò mọ bẹ ní abẹ́ ìbòjì sàárà tọ́ba ṣe láyé. fakulama kànà ti sọdakọtu àgbọmọ kànà. gbogbo ìgbà tí sàárà tó èèyàn bá ṣe bá ti di ohun ń fẹ̀ sí bí sàárà èèyàn bá tóbi tí ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìjẹ́ ó fi pọ̀ sí lálùkìyà. wa mina sabati alladhina yughilluhumullahu fi dhillihi. nínú àwọn èèyàn méje tọ́lọ́run yóò fi wọ́n sínú ìbòjì ẹ̀ táwọn wà nínú tútù tọ́lọ́run nígbà gbẹdà kìyàmà níjọ́ tí ò ní síbòjì àfi ìbòjì ọlọ́run. rọ̀jùlọ tọ́sọ́dọ́kọ bíi sọ́dọ̀kọ tí ń fa àkọ́fà. anábì ká àwọn méjèèjì àmọ́ fi arákùnrin kan sí anábì ní rọ̀jùlọ tọ́sọ́dọ́kọ bíi sọ́dọ̀kọ tí ń fa àkọ́fà. anábì ní rọ̀jùlọ òun náà ní arákùnrin kan jẹ̀mọ́ rọ̀jùlọ ó lè jẹ́ Yorùbá ó lè má jẹ́ Yorùbá ó lè jẹ́ eégún ìrìn yòówù ó lè jẹ́ ó sì lè jọ́kùnrin ó lè jóbìnrin ó ní ó ní tàṣọ́ dàkọ bí sọ̀dàkọ̀ tẹ́nu ó ṣe sàárà kan fàáfàá. a wá pa sàrà náà mọ́. àtàlà àtàlà ṣe máa lù ú máa tó ń fi kú yẹ́mu inú. jọ̀mọ́ fa àkàfáhà ọ̀pá sàrà náà mọ́. àtàdàlọ́wọ́ tààlàmà ṣìmàlúhù. ẹ kò polówó sàrà náà báwọn ẹlòmíì tí máa ń ṣe ẹlòmíì tó bá fún yàn lẹ́wù wọ̀ tó fún ní bàtà wọ̀ ẹ̀rí tó fún lẹ́wù wọ̀ fún ní bàtà wọ̀ bẹ́ẹ̀ wo ní bá wá yẹ ẹni tó fún inú àmọ́ bí. Allahu akbar. bí bàtà náà bá yẹ ẹni tó gùn inú àmọ́ bí àbí ṣòkòtò náà yẹ tó bá wá rìn tó wà láwùjọ èèyàn ọmọ ní jẹlílì fàṣọ yẹn sókè dáadáa àsìkò tá ara aṣọ yẹn nínú ẹgbẹ́ ńgbà náà lọ́hùn-ún owó níyì ńgbà náà kí ló fẹ́ fi ó fẹ́ fi hàn wá pé òun lòún bùn òun kì í ṣe sàárà bẹ́ẹ̀ ó ní ẹni tí ó ṣe sàárà kan fa àfáà ó wá pa sàárà náà náà ó fi pa dípò tí dípò ó pa sàárà náà mọ́ débi wípé ẹwọ́ òsì ọmọ ohun tí ọwọ́ ọ̀tún iná ọlọ́run ní ilé àwọn aláàánú àwọn ẹni àpọ́nlé ni wọ́n níjọ̀gbìn ìdàkìyàmà ànábì ní àwọn ẹni tọ́lọ́run ó bùkún àwọn ẹni ẹni tọ́lọ́run ó máa ṣe máa wọlé. wàmínú hàn àwọn ni àwọn tí ọlọ́run wọn máa ń ṣe ní máa wọlé tí wọ́n máa ń sọ pé sálà àwọn ní àlẹ́ ikọ̀ ń bí máa sọ bàrẹ̀ tó ń bá ní. bá dá. ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa wọlé ẹ máa rọra lẹ́yìn náà. almunfiquna amwalahum àwọn tí ń náwó wọn sí mọ́sálásí wọ́n ń wọn sí ilé ọlọ́run wọ́n ń wọn sílé ọlọ́run lọ́sàn àti lóhun gẹ́gẹ́ bí àwọn ẹni àná ti ṣe inú wọn ni Usman sàábé anabiwa Muhammad ọfẹ kọ́ mọ́sálásí njẹ lọ́dún náà lọ́hùn jẹmọ àwọn èèyàn jẹmọ kò sí ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn tí ò ti ṣẹlẹ̀ láyé àná Usman fẹ́ kọ́ mọ́sálásí fẹkẹrì hànásù ẹ̀rí àwọn èèyàn kọ̀ pé láyé wọ́n ṣe kọ́ mọ́sálásí ilé alẹ́. fa àhábù ayédáhù adáhẹ àti. kọ́dà wọ́n nífẹ̀ẹ́ sí pé kóṣà àti fílẹ̀ bó ti wà náà bí ò ṣe dáhù. fọkọ́ọ̀dà. ó sọ à ń sọ fún un. sami'tu rasulallahi sallallahu alaihi wa sallam. ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé. máa bánà masjidan lillah. gbogbo ìtọ́ bá kọ́ mọ́sálásí tó fún un. bánà Allahu lahu fil jannati mithlahu. ọlọ́run ọkọ̀ kọ́ irúfẹ́ mọ́sálásí irú ilé bẹ́ẹ̀ yọ kọ́ fún tọ̀hún. akbar. ẹjẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ṣe ìwọ àwọn tí ń náwó sí mọ́sálásí àbá àwọn tí wọ́n rí pé mi kó wọ́n bàjẹ́ mọ́sálásí wọ́n bá wọn tún ṣe ẹni mọ́sálásí ọ̀dọ̀tí ọba wọn pààrọ̀ rẹ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ nínú mọ́sálásí tó ní owó Allahu akbar tí wọ́n bùkátà sówó ó sì gbìyànjú ọ̀yànjú ẹ̀ ó ṣe gẹ́gẹ́ bó ti tọ́ gẹ́gẹ́ bó ti yẹ kò retí ẹlòmí ò ní àgbà tí wọ́n sọ náà ni mo fi ń wò wọ́n ràn bí àpọ́nlé ọlọ́run ó ṣe wò wọ́n rẹ̀ lálùkì àwọn. torí bí bọ́ọ̀ bá fẹ́ kan ìbùkún ìbùkún tayé kéré o ìbùkún tó ju ìbùkún lọ ọlọ́run láwọn aláwọn ẹni tí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run tí wọ́n náwó sílé ọlọ́run àwọn ni wọ́n kan ìbùkún lálùkì yáàmà. wàmínúhọ́m alimọ́sínú na ìlàlẹ̀ àtàmà wàlárọ́ mi. nínú àwọn ẹni tí wọ́n kan ìbùkún ọlọ́run lálùkì yáàmà elmuksinuna ilal yatama wal aramil náà ni àwọn ẹni tí wọ́n ń ṣe dáadáa fáwọn ọmọ òrukàn àtàwọn opó kì í ṣàwọn ṣúpóṣúpó àwọn ṣúpóṣúpó ẹ̀yin ṣúpóṣúpó ṣe é mọ́ra yín opó lẹ́yìn máa ń ṣú ẹ̀yin ṣe dáadáa sópó ẹ mọ tókun ṣòkòtò káàkiri ẹ mọ́ra yín elmuksinuna ilal yatama ẹ̀yin tẹ́ àwọn tí wọ́n á máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn tí wọ́n á sì máa ṣe dáadáa sáwọn opó kì í ṣàwọn èyí tí wọ́n á máa mú àwọn ọmọ òrukàn wọ́n mú wọn lọ́ta wọ́n sì fẹ́ súyà àwọn lópó. Allahu akbar. ẹ ọlọ́run ló wọn ò bá àwọn irú wọn wí o àwọn tí wọ́n ní ìbùkún níjọ́ ọgbẹ́ ìdíyàlì kìyàmọ̀ tí wọ́n lápẹ̀lẹ́ táàkì pé ẹ káàbọ̀ tí wọ́n lágàdùn tá gbé kalẹ̀ fún wọn. anabi hurata ọ̀rọ̀ wáyé látọ̀dọ̀ bàbá olólogbo kékeré. alàmásọ́lọ́wọ́ sallallahu alayhi wa sallam. anabi ah, ah, wa muhammad tí kí àtọ́lá ń bẹ fún sọ báyìí. káfílù yẹtí mílàhù àwọn olùgbẹ́yìí àná wàhùwà ní fìlìjànà. anabi ní gbogbo ẹni tó mójútó ọmọ òrukàn tọ́jẹ́ tiẹ̀ àbí tẹlòmíràn anabi ní àwọn anabi eh, ní anábì ní emi atele yìí ni àjọ súnmọ́ ara pẹ́ kí gẹ́gẹ́ bí ìka àárín ṣe máa ń súnmọ́ ìka sábẹ̀lá nígbà tó fi bẹ̀rù ọlọ́run ṣe. wàṣẹ́rọ. ẹ nígbà fi ìbẹ̀rù ọlọ́run ṣe ọlọ́run ní anábì wa Muhammad ó ní pẹ́kí làwọn ọjọ́ súnmọ́ ara wọn gẹ́gẹ́ bí ìka àárín ṣe súnmọ́ ìka ìfábẹ̀lá ẹ̀rí táwọn méjèèjì àwọn ọjọ́ súnmọ́ ara wọn ní ọ̀nà ọgbà àlìjẹ́nà ẹ wo tó wà fáwọn aráàlú ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ mójú táwọn ọmọ òrukàn gbogbo ẹ̀yin tẹ́ mójú táwọn opó ẹ ìbùkún ọlọ́run ẹ wà pọ́nlẹ̀ ọlọ́run ọlọ́run ní ọgbà àlìjẹ́nà náà ni ibùsọ̀ sí yín anábì wa ní pé kí làwọn ọjọ́ súnmọ́ ara wọn gẹ́gẹ́ bí ìka ìfábẹ̀lá ṣe súnmọ́ ìka àárín. alẹ́ mùtẹ̀ ìmúna tọ́ ẹ́. ẹ mùtẹ̀ ìmúna tọ́ àmọ́ àwọn olùfúnni ló ń jẹjẹ àwọn afúnni ló ń jẹjẹ tí kì í ṣe àwọn agbóúnjẹ lẹ́nu ẹni. innahum min ashabil maimana. ẹ ọlọ́run ní irú àwọn aláwọn ẹni a wà nínú àwọn tí wọ́n láǹfààní àti gba tíra àwọn gbọ́wọ́ ọ̀tún ẹjá lọ síbi àdísì anábì wa Muhammad anábì sọ nínú àdísì ẹ̀ nígbà tó délùú Madina. Mm nínú àdísí abdullahi ọmọ amúrú gbà wá anabi sọ pé atúrímù tọ́ àmọ́. wàsílù làwọn ará. anabi bẹ́ẹ̀ bá ń wojú yọ ọlọ́run. bẹ́ẹ̀ bá ń wá ipò lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá wá kọ́lọ́hún ṣe yín láàánú bẹ́ẹ̀ bá wá kí àlìkìyàmù yín ọ̀dà bẹ́ẹ̀ bá wá kí àrùsìkì yín ọmọ pọ̀ sí bẹ́ẹ̀ bá wá kí kìnìún ọmọ ẹ̀jẹ̀ ti yín ah. bẹ́ẹ̀ bá wá kí ìrọ̀rùn ọmọ ẹ̀jẹ̀ ti yín àtúnyìn mu tọ̀ àmọ́ ẹ máa fáwọn èèyàn lóúnjẹ. wasilul arham. ẹ sì gbìyànjú ẹ máa sokùn bí ẹ má jẹ yàbí yàbí. ẹ máa sokùn bí ẹ má pè ẹbí yín ẹ má sọ ẹbí yín di ẹ má sọ ẹbí yín di ọ̀rọ̀ lágbájá ni o súnmọ́ jìnnà sí támọ̀dù ìjọ tí mo bá wà ní ìjọ ah. tí mo bá wálé fámìlì tí mo bá rí ẹ pẹ̀lú lámọ̀ yìí tẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ mọ́tò kí mi mọ́. wọ́sẹ̀ ló yá ẹ ha ta irú wà sí bẹ́ẹ̀ ẹ má lò ó ẹ fún ẹ fún àwọn èèyàn lóúnjẹ nínú ẹbí yín ẹ jẹ́ wọ́n gbádùn yín ẹ jẹ́ wọ́n jèrè yín ẹ sokùn bí torí pé bẹ́ẹ̀ bá sokùn bí àwọn lọ́ṣọ́ yín àwọn lẹ̀wù yín òun mo fi sọ pé ẹbí ẹni lọ́ṣọ́ ẹni Allah ẹbí ẹni làbò ẹni Allah ẹbí ẹni lọ́ṣọ́ ẹni Allah ẹbí ẹni làbò ẹni Allah níjọ́ tí ilẹ̀ bá po bírí Allah ẹbí ní dúró tì ní Allah lọ́jọ́ ìnáwó ọjọ́ ẹ̀yẹ. Allah. ní wò léde ni. Allah. kẹ́bi máa kọ̀ wá àwa náà ò ní kẹ́bi. kọ́mọ rẹ̀ ọgbẹ́ yín wá. Allah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah ìlàwà ìlà. anábì ní ẹ̀sọ́kùn òbí. wàsálù bílẹ̀ yìí. wàsálù bílẹ̀ yìí ẹ̀ dìde ẹyẹ náà fílẹ̀ lóhùn. náà sùn nìyá. lásìkò táwọn èèyàn sùn. jáde kúlù lè jà nà. ipò yín iyì àlùbáríkà yìí àpọ́nlé tí ń bẹ fún yín lọ́dọ̀ ọlọ́run òun náà ni pé tẹ́ kúlù lè jà tàbí sàlá ẹ wọ àlìjẹ́nà pẹ̀lú àlàáfíà ẹ wọ àlìjẹ́nà pẹ̀lú àlàáfíà gbogbo àwọn ẹni tí wọ́n bá ń fún èèyàn lóúnjẹ tí wọ́n ń sokùn bí tí wọ́n ń ṣe dáadáa aláwọ̀ lọ́wọ́ bùkún wọn níbi ìfi wọn wọ àlùjànnà tó bá dijọ́ gbẹdà kìyàmù. annajatu min ahwali yawmil qiyamah. téèyàn bá fẹ́ bọ́ níbi wàhálà ìjọ́ gbẹdà kìyàmù téèyàn bá fẹ́ bọ́ níbi ìdààmú ìjọ́ gbẹdà kìyàmù ó wà ní kíni ó wà kéèyàn máa fún yàn lóúnjẹ má àwọ ẹlòmíì bá ń jẹun lọ́wọ́ tó bá gbọ́ pa èèyàn wọlé yóò sì ní ẹ̀ bá ń gbé sábẹ́ bẹ́ẹ̀dì ìṣinwọ́ àbí gbogbo àbí bí wọ́n bá níbi tí gbé ń jẹun náà yóò sì fajúro lẹ́ẹ̀kan náà pé hmm, nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ fún mi ráyè fún ẹ ah, kí ló dé wọ́n fẹ́ràn ìgbẹ́ ni oúnjẹ yìí ọgbọ́n tá àlùkò yìí wọ́n yóò tẹ́ mú náà tà á mẹ́. aláhọ́bẹ̀ mẹ́sìkínà wọ́n ti máa wá sí i. ọlọ́run láwọn ẹni ìbùkún tó bá dijọ́ ń gbé dẹ́rù kìyàmẹ̀ náà làwọn ẹni tí wọ́n ń fún lóúnjẹ wọ́n ń fáwọn èèyàn lóúnjẹ. aláhọ́bẹ̀ oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí ìhun táwọn àtàwọn lè jẹ tí ó dùn wọn tí ó tẹ́ wọn lọ́rùn ìhun táwọn náà jẹ tí ó dùn mọ́ wọn tí ó tẹ́ wọn lọ́rùn wọ́n fáwọn àtẹ́wọ́gbọ̀ rẹ wọ́n fáwọn sí bí wọ́n ti ń fáwọn ọmọ òrukàn bẹ́ẹ̀ ni wọ́n ń fáwọn tí wọ́n jẹ ẹrú wọ́n fún gbogbo wọn lóúnjẹ wọn ò ṣe ẹ̀yà wọn ò ṣe ẹ̀yà mẹ́yà tẹ́mátẹ̀ wọ́n nípinnu kan síwájú ọlọ́run ìpinnu tí wọ́n ní síwájú ọlọ́run náà òun ni gbólóhùn ọlọ́run ti sọ pé iná máa nùtẹ́mù kan léwájú ńlá láàánú rẹ̀ dùnmí kan jàzá wàlá ṣòkòrò. àwa à ń fún yín jẹ à ń fún yín mu à ń fún yín wọ̀ a fi ń wojú rí ọlọ́run. lánú rí dúnmí. àfẹ́kẹ́ dúpẹ́ fún wa. jaza ẹ má dúpẹ́ fún wa. àfẹ́kẹ́ sẹ́ wa lẹ́sàn-án ẹ má kí wa àwa náà fi ń wojú rí ọlọ́run. iná nàkà fún mi. mi rọ̀bì náà yà ó máa ní àbọ̀ ọ̀sán. àwa náà fi ń bẹ̀rù ọjọ́ kan ni ọjọ́ tí ojú ọ̀kẹ́rẹ́ lọ níwájú ọlọ́run ọjọ́ ń gbẹdà kìí yá. ọlọ́run ní gbogbo tí wọ́n ń sọ ọ́nà tá ń bẹ̀rù ẹ̀ náà ọlọ́run ní fọwọ́ kọ́ ohun lọ. ṣáàrà dàlíkà ìyáwó mi wọ́n kọ́ ohun náà tán. ọlọ́run ní a sì dáàbòbò wọn níbi gbogbo wàhálà ọjọ́ náà ẹ̀rí àwa ní kí dùnú ìtutù ojú àti ìdùnnú kọ́ máa jẹ́ tiwọn àwọn náà bàbá fi sọ pé ọlọ́run jannatan wàhárìíra jannatan wàhárìíra wa jazahum bima sabaru jannatan wa harira bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe dáadáa tẹ́ ẹ bá ń fún àwọn èèyàn lóúnjẹ tẹ́ ẹ bá ń ṣe dáadáa fún àwọn ọmọ òrukàn tẹ́ ẹ bá ń náwó síwájú ọlọ́run tẹ́ ẹ̀ náwó sí mọ́sálásí tẹ́ ẹ̀ náwó sí iṣẹ́ ọlọ́run àlìjánà yóò jẹ́ sàn yín látara pé ẹ ní sùúrù àti náà ẹ ní sùúrù àti ṣe ọlọ́run mọ́sá àfẹ́ni kọ̀ọ̀kan wa náà ṣe ṣe wá tí ó kan ìbùkún ọlọ́run lálùkíyàmù ṣe wá lẹ́ni tí ó kan àpọ́nlé ọlọ́run lálùkíyàmù subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله